Abdulfatah Ìsàwùmí tí wọ́n ń da ẹkún jẹ́tò yìí ní gbogbo ọjọ́ ojúmọ́ gbogbo ọjọ́ Friday ńrọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀yìn kanada barika Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo ní tí bá ń wọlé fún nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣéèkó Abdulfatah Ìsàwùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí i.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 àti bí ọ̀sẹ̀ méjì ọ̀rọ̀ nípa ohun tó ní ṣe pẹ̀lú tó yẹ kí mùsùlùmí kó mọ̀ nípa ọ̀rọ̀ àlejànú tó náà ni mò ń sọ ó níbi tí mo fẹ́ jó ọ̀rọ̀ yẹn papọ̀ mọ́ so àwùjọ tí a wà yìí wàhálà ń ṣẹlẹ̀ kódà àwọn èèyàn ń ṣẹbọ tó pọ̀ tó ká sì mà kí nǹkan tí ó ń jẹ́ ojúṣe ẹ̀sìn tó jẹ́ ojúṣe wá sí tó bá ń lọ ní ìlànà súnà nàbì sallallahu alaihi wasallam yẹn bá rí pé àwọn èèyàn ti ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ojúṣe oníwàásí ni pé kó pe àkíyèsí àwọn èèyàn torí ẹbọ yìí òun náà ni ìṣòro tí kò ní ní lè fi lọ́dọ̀ ọlọ́run ọba tí bá ṣẹbọ tó bá bọ́ sọ́dọ̀ ọlọ́run ẹnìyẹn ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe ẹbọ tó bẹ́ẹ̀ lè kú sórí ẹbọ faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar ẹni yẹn yóò wọ náà yóò gbére sínú náà kò sí ní sẹ́nì kankan tí ó lè ràn lọ́wọ́ níjọ́ yẹn tó náà ni ọ̀rọ̀ ẹbọ fi lágbára tó tí èèyàn bá lè kú sórí ẹbọ wàhálà ni. na níbi tí mo fẹ́ lọ nìyẹn tó rọra ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ wá ní ni a fẹ́ wo pé kí ni tọ̀dé ẹni pé nature àwọn àlejò so ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn ní ìsìn nature àtọ́wá ní kí ni tọ̀dé àwa wa ní àwọn nǹkan tó ń jẹ́ àwọn wa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ohun tó ń jẹ́ ẹ̀dá kọ̀ọ̀kan ẹ̀dá ló ṣe ní àdámọ́ tiẹ̀ àdámọ́ ọmọ ènìyàn òun náà ni kó rìn kó jẹun kó sùn tó àdámọ́ ọmọ ènìyàn ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó àdámọ́ ọmọ ènìyàn kò ṣe tí máa ń fò tẹ́bá ènìyàn kan tó ń fò ní ìsinyìí tó ṣe pé tó fún ní máa ń fò káàkiri tó pé kì ti lo àdámọ́ aládàámọ́. so àwọn àlìjànú gẹ́gẹ́ làwọn náà ní àdámọ́ mo ti sọ àdámọ́ kan ní ara àdámọ́ wọn ni pé ṣe máa ń yí a lè rí wọn ní àwọn ọmọ ènìyàn pẹ̀lú àdámọ́ èèyàn ti wà yìí mo ṣàlàyé ìyẹn àfi àwọn tó bá ń jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tó ṣe ọba tó dá wọn tó dá àwọn yìí náà ni yóò ṣẹ̀ ju àwọn ọmọ lọ tó fi wá máa rí àwọn àlùjànnú yìí kódà nabi sallallahu alayhi wa sallam nabi sọ pé ẹni ọmọnà Aisha radiyallahu anha oníjọ́ kan pé anabi sallallahu alayhi wa sallam ń kírun lọ́wọ́ ó ní anabi sallallahu alayhi wa sallam ó wá mú nínú àwọn àlùjànnú yẹn gbà tó wá parí anabi wa ni ah kódà ìbá dé mọ́lẹ̀ ni ìbá sú mọ́lẹ̀ sàmọ́ tí ìbá ṣe pé anabi Sulaiman alayhi salam tó ṣe pé ọlọ́run ti ṣàdéhùn fún pé ẹnìkan kan ò ní lóru ọlá tó lò mọ́ látara pé òun ni ó máa ń fi àwọn àlejànú ṣọ́lá so ó máa ń fó máa ń so wọn mọ́lẹ̀ ò lè ṣe ogun tó bá wù fún wọn èyí tó bá jẹ́ aláìgbọ̀rọ̀ so pé à ah, wọn ò bá ṣe bí àmọ́ nítorí tàn nábì Suleiman yẹn náà ló ń fi alayhi salatu wassalam náà ló ń fi tú kalẹ̀ náà àwọn àlejànú nínú tọ́bí àwọn àkọ́kọ́ nìyẹn pé àká lè wọn níjọ wọn nù ẹlẹ́ẹ̀kejì ni pé قادر على أن يتشكل بأي صورة كانت حسنة أم قبيحة àlìjẹnú lè di kò sí tálìjẹnú ò lè di nínú gbogbo pictures ayé pictures ẹ̀dá ọlọ́run wọ́n lè di wọ́n lè di ènìyàn wọ́n lè di ẹranko wọ́n lè di oríṣiríṣi ẹ̀rí pé mo wá ní ìjẹ̀jọ́ wípé anábì sallallahu alaihi wasallam ní pé àwọn àlìjẹnú wípé àwọn míì bẹ́ẹ̀ tó ṣe pé kọ́ra àwọn máa fò lérí òfèrèfé àmì ìbẹ̀ tó ṣe pé wọ́n máa ń rí gẹ́gẹ́ bí ejò àmì ìbẹ̀ tó ṣe pé wọ́n máa ń rí gẹ́gẹ́ bí ajá so àdìsí ń bẹ́nu muslim anábì nínú àlìjínà sàlásàtọ̀ àsìnáfín anábì oríṣi mẹ́ta làwọn àlìjẹ̀nu fàṣún fún yẹ tó ń rufin hàwa àwọn kan máa ń fò lófèrèfé ẹ̀rì ara àdámọ́ tàwọn àlìjẹ̀nu nìyẹn nature tí wọ́n nìyẹn ọmọ ènìyàn kẹta ẹ bá gbọ́ tó bá ní ń fò lófèrèfé hmm, ẹ lọ lè kíyèsí kì í ṣe nature ṣe nature tọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn ànábì ni wasinfun hayyatun wa kilabun àwọn kẹ́mi tó ṣe pé ejò ni wọ́n ajá ni wọ́n ti pé báwọn ṣe máa ń lọ nìyẹn àdámọ́ tí wọ́n nìyẹn wọ́n lè yí sí tó wù wọ́n wasinfun yahilluna wa yas'alun kódà àwọn mìíràn ọmọ gbé wọn bàbá wọn bàbá yín gbé so náà ni mùsùlùmí gbogbo gbà yẹn gbọdọ̀ kún jẹ́ ẹni tí yóò kún fún azkar azkar tó fi di pé ọlọ́run ọba yóò fi máa ṣọ́yàn níbi aburú àwọn ṣàyàtìnì yìí ni pé àwọn àlejànú yìí so bákan náà àwọn àlejànú qadirun ala an yahtariqa al-jibal àlejànú lè kú sínú sínú òkè nísìn tí ó sì gbẹ tí ó gbẹ tí ó sì máa gbé bẹ́ẹ̀ wal-wadayan bákan náà àlejànú wọ́n lè inú inú inú inú tó jẹ́ arọ́rọ́ ní pé nínú desert so wọ́n máa wà ń bẹ̀ so wọ́n yẹ kọ́tọ́ al-masafat ẹni pé àwọn àlejànú wọn tún máa wọ́n lè rin ẹni àwọn miles subhanallah tí ò níye lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìsìn wọ́n fò láti bí wọ́n láàrin ìṣẹ́jú kó tó ṣẹ́jú so wọ́n ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti dí ọ̀nà tó jìnnà sòrú ẹ̀ ni á rí nígbà tí nabiyullahi suleimanu alayhi salam nígbà tí ó ní òun nídìí àga àga ẹni arábìnrin malkatu as-saba malkatu as-saba sọ̀rọ̀ mímọ̀ ń pè ní Balqis sọ̀rọ̀ mọ́ ìtókìlẹ̀ ní Qur'an ní pé malkatu as yẹni pé ah, obìnrin tó jẹ́ queen of saba obìnrin ọlọ́lá tó lọ́wọ́ bá dá lọ́lá ní ìlú tí ń jẹ́ Saba ṣùgbọ́n tí ó ní qala ya ayyuhal mala ayyukum ya'tini bi arshiha qabla an ya'tuni muslimin anabi suleiman alayhi salam ó kọjú sáwọn mẹ́lá ẹnukọ àwọn àlejànú tí ó ń lò wọn àtàwọn tí wọ́n jẹ́ àwọn aṣọmọgbé rẹ̀ nínú àwọn tó ń jẹ́ níyàn àmọ́ èyí tó kílẹ̀ náà hadith amínú ayà yìí ni pé àwọn jíìnù yẹn lọ kọjú tó láwọn ní máa ń ṣẹ́ bó ṣe wù wọ́n. wọ́n ní ayyukum ya'ti níbi arshiya ta ni ó gbé túnú rẹ̀ wá fún mi àga ọlá rẹ̀ tó fi ń jòkó yẹn tó ń lò ta ni ó bá mi gbé wá kódà qabla an ya'tuni muslimin kó tó wá dé pẹ̀lú àwọn ìjọ rẹ̀ kan tó dé papọ̀ ní malkatu sábà mo fẹ́ kí n ti kọ́kọ́ rí àga yẹn kó dé kọ́ bá àga wọn kó surprise pé ẹ́ eh, à àga mi rèé qala ifritun minal jinn ìfòrí tí ẹ̀rìkì mọ́tọ́ ń jò ní bí tí àlìjẹ̀nú bá ya ìyàkuyà tán ni wọ́n kí wọ́n ní ìfòrí ìfòrí tó mìíràn jìn yìí tó ti ya ògbóǹtarìgì nínú àwọn àlìjẹ̀nú ó bá sọ pé ana atik ó ní màá gbé àga yìí wá fún ọ àti kẹbíhì qabla an taquma min maqamik wa inni alayhi laqawiyyun amin ó ní kó tó dìde kú yàn yìí dìde wọlé kó tó padà dé wàá sì bá àga yẹn so ó ní mi mo ní agbára láti ṣe bẹ́ẹ̀ ni ọkàn mi dẹ̀ balẹ̀ tí máa sọ fún ọ dàbẹ́ òkè mi tí mo fẹ́ lò ń ayà yìí gàgàn òun náà nù suratul nahel aya láti aya 38 ni mo ti kàbá yẹn so ó ní ní tí mo fẹ́ lò ní pípẹ́ fi mọ̀ pé ẹ wo ibi tí sulemanu wà síbi tí sí sábà hmm, ọ̀nà láńlá ni o tó jìnà bí kíyàn wà nílẹ̀ yìí sí kánò kí wọ́n wá ní dìde wọlé lọ kó tó padà dé màá ti gbé àwọn abága yẹn wájú rẹ̀ báyìí so iṣẹ́ àwọn àlejò náà nìyẹn wọ́n ní sọ́rọ̀ àìtú ẹ̀lẹ̀ sọ́rọ̀ àìtú tasọ́rùfù وقطع المسافات، al-masafat so eléyìí ẹ jẹ́ wá gbé ọ̀rọ̀ kan wọlé ara ìṣẹ̀lẹ̀ yìí tó máa ń ṣẹlẹ̀ nìyẹn nípa ọ̀rọ̀ àwọn táwọn ní pé àkúdà kí bàbá kan kú ìyá kan kú ọmọ kan kú àkúdà tó wà nínú àdìọ́kàn Yorùbá so ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlejànà so kí ló ṣẹlẹ̀ ni pé tí ẹ bá ń gbọ́ táwọn yẹn bá ń sọ pé ẹ̀yẹ nìkan kú àkúdà ní kíní kankan nǹkan mo fẹ́ challenge wa náà bóyá ń pàtẹ́ nìkan bá ń kọlù mo fẹ́ kẹ fún ẹni tí wọ́n bá sọ pé bóyá láti ẹ̀dàkùn ọdún òde fóònù ti ṣẹlẹ̀ náà ni wọ́n ti gbé fóònù wọ Nàìjíríà yẹ àwọn àwọn kíní MTN kíní kan yìí kankan àwọn àwọn network kíní yìí fi hàn pé ẹlẹ́ three thousand yìí náà ni ẹlẹ́ two thousand yìí náà ni láti ìgbà yẹn ẹni mo fẹ́ rí tọ̀ ìjọ òun ni tó pé information ò circulate information circulate tí nǹkan bá ṣẹlẹ̀ nílọrin nísìnyí bóyá bàbá kan kú wọn wá fẹ́ ọmọ rẹ̀ sì wà ní Kánò Kánò tẹ̀tún jìnnà ọmọ rẹ̀ wà lẹ́kọ̀ọ́ ẹ kò ṣẹ̀ṣẹ̀ kọ lẹ́tà ẹ mú lọ sí di ọkọ̀ jọ kejì wọ́n ẹsẹ̀ mọ́ wá káàkiri jọ kẹta nẹ́tọ̀ ẹsẹ̀ wá dọ́dọ̀ rẹ̀ láàrin jọ kẹta yẹn ṣètọ́nù ti àwọn àlejò ní ó ti gbọ́ píù òun ti kọjú sí kò ń tiẹ̀ yóò sì gbé àwọ̀ bàbá yẹn lọ́bẹ̀ bàbá tó kù yóò sì lọ́ọ́ lè kí ọmọ òun pé bó ní àbàbàtà ìpẹ̀lẹ́ ńlẹ́ sí dáadáa ní nǹkan kan ah! á rájì kí ló ṣẹlẹ̀ àti òsì nǹkan kò sí nǹkan kan kàn wá kí ọ náà ni òun ìlú lọ sí kínní wọn á ní ìyá kí n kí ọ á ah! ah, ẹ ṣe nǹkan kínní fún yìnyín ọ̀yà so information ò tí ì so àlìjẹ̀nu ló sì wá ló sì ṣe bí bàbá yẹn wá so tó bá di pé ó gba ohun tí ó gbà fọ́n sọ́wọ́ pé ó tọ̀ ọ̀dà àbí òun ti yára ẹni ìbá fún màmá náà lé nìkan so bàbá lọ òun ti lọ́ntì ẹ̀ wọ́n bá dijọ́ kejì òun àdéhùn ni ah, alájì sáláì sí níjọ́ wo alájì sáláì níjẹ́ ta ni ah mo rí alájì ní àná láìlà wọn fara hàn mí so ṣẹ́rin tí ṣètọ́nù fẹ́ dálẹ̀ náà ni pé wọ́n fẹ́ ba imani ipe ẹni tó bá ti kú kéé dìde máa ibi tí mọ́ni fẹ́ wú níbi ọ̀rọ̀ àkúdà náà nà ibi tí ṣètọ́ lè fẹ́ wú táwọn àlejànú fẹ́ wú nípa ọ̀rọ̀ àkúdà náà ni ẹnu tán nídìí náà nìyẹn kẹ́kọ̀ọ́ fi gbà wípé èèyàn máa ń kú lẹ́ẹ̀mejì tí èèyàn bá tún kú kò ní ìdíjọ́ ọ̀gbìn àlùkẹ́sẹ̀ kọ́lọ́wọ́n bá ní thumma innakum yawmal qiyamati tubhasun bí tẹ bá ti kú ìdíjọ́ ọ̀gbìn àlùkẹ́yàmọ̀ kẹ́ tó dìde sọ àwọn sọ so yorùbá tó wá yí síbi pé ṣètàn tó bá wọn yí síbi pé ẹni tó bá kú kú gbóná tásìkò rẹ̀ ò tí ì tó yóò lọ lè dà síbi kan ni yóò mọ wá rìn káàkiri kò ní dọ́run <laughs> kò sí níwà nu sàárè so gbélé yìí ní tí ṣètàn fẹ́ ní tán bàjẹ́ náà nìyẹn ìmọ̀ ìgbàgbọ́ tán fẹ́ bàjẹ́ nù kẹ́ tako Qur'an kí gbàgbọ́ yóò tako Qur'an kan dá ìrújú lẹ̀ nítorí kí yóò ní ìrújú sí tí yẹ kí yóò mọ dáòtù sí yóò sì mọ dáòtù rẹ̀ so mo fẹ́ jíjẹ́ jáde mí ni pé àwọn àlejànú wọ́n ní sọ̀rọ̀ àìtú àti tasarruf wọ́n ti máa ń kú láyé kàtà ìka ẹ̀sìn ni tẹ bá wo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn ọmọ ẹ̀dá kan tọ́lọ́wọ́n bá dàgà ìwà àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ti rìnrìn wa ẹ wo àwọn ẹran ẹran àti màálù ẹ wo báwọn ṣe máa rìnrìn wa ẹ wo ajá ẹ wo ẹ wo ajá bí ṣe máa rìnrìn tiẹ̀ ẹ lè rí ajá kájá rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti tó apẹ́yìn lẹ fà lọ́wọ́ tẹ mú lọ́wọ́ àwọn tẹ́bí lè tó ajá kalẹ̀ níṣẹ́ ọ̀tí ẹni kọ́mọ sákiri lájámọ́ ń ṣe káàkiri tó lóun ṣe dáadámọ́ ti ẹ̀nìyẹn so ó yára jà ọmọ ènìyàn lọ fífi lẹ́sẹ̀kẹsẹ̀ ìrìn ajá ìrìn ọmọ èdè nìyẹn ẹ̀ lè ni ẹ̀ tún lè fi àwọn ẹ̀dá kan mẹ́tọ́ pé báwa síra tó lọ́ra yìí ẹ̀dá kan mẹ́tọ́ nínú ẹ̀dọ́ ọlọ́run tó tún lọ́ra jù wá lọ ẹ̀wọ́ bí irú ekòló lápèjúwe nìsín ẹ̀dá ọlọ́run ni so ìgbín ẹ̀dá nù ẹ̀dá ọlọ́run ọba ni ẹ̀ lè nature ìrìn tí ẹ̀kẹ́ fi wípé adìẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nature àwọn àlejànú ló ṣe yàtọ̀ sí àwa ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá kan náà nínú àwọn nature wọn ni pé àdámọ̀ wọn ni pé ọ̀tá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n jẹ́ láwọn tán bá ti jẹ́ àwọn àlejànú nínú wọn so àdámọ̀ wọn ni pé wọ́n máa ń dúndùn pé ah ẹ̀yàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò yẹ́kọ̀ọ́ ìdùlẹ̀ náà kúlẹ̀ mọ́kàádìn ويترصد لنا كل مرصد sọ́ra àdámọ́ wọn nìyẹn tí wọn ò yí fẹ́ bọ́mi ènìyàn ṣe rárá ẹlẹ́ máa lọ tí yíò náà máa lọ tòun wọ́n tó bí lọlé fọwọ́ fà wọ́n wọ́n sọ̀dọ̀ lórí ibu ni tó wọ́n lè sọ̀rọ̀ lórí ibu tẹ́yìn sì rò pé lóríire ni tó wọ́n gba ẹ̀sìn lọ́wọ́ ẹlòmíì tẹ́yìn sì mọ̀ aláàfáà ni wọ́n gba ẹ̀sìn lọ́wọ́ ẹlòmíì tẹ́yìn sì mọ̀ rò pé ni ọlọ́run bá ni àmọ́ wọn á dúró pé gbogbo ń tó bá fẹ́ ṣe àmọ́ bọ́ ṣe gbogbo tó bá ní ìdí a fún ọ so láti bẹ̀ ìdúra wọn lẹ̀ fún ènìyàn láti máa bá wọn láṣẹ láti máa ṣe nǹkan kan papọ̀ pẹ̀lú wọn òun náà ló sún débi gbogbo tí ń jẹ́ ògùn àṣírí nankali ẹ tọ́lùsáàmù gbogbo ẹ̀ lóríṣiríṣi táwọn èèyàn ń lò káàkiri ọ̀hún àlìjànú ni àwọn ni wọ́n ń bẹ nídìí rẹ̀ àwọn ni agbára rẹ̀ gbogbo ntọ́mi ènìyàn bá ń ṣe tí ó yàtọ̀ sí tí máa ń ṣẹlẹ̀ ẹ́ tí ó pé ẹ sì máa rí pé ẹni yìí ń fọwọ́ lùyà rẹ̀ ni yíyọ́ mọ̀ fọwọ́ lùyà pé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ so àlìjọ̀nà ní bẹ nídìí rẹ̀ ibẹ̀ náà ni èmi àwọn sẹ́hẹ̀r ogun ẹ̀mí náà Yorùbá máa ń pè àwọn àwọn yóò ní àṣírí wọ́n àwọn àtúmọ̀ pàfà mi ní àfà aláṣírí ẹnìkan ntẹ òun ní nǹkan tó yẹ pé ẹ ní mọ tí ó máa ṣẹlẹ̀ bí ó ṣe máa ṣe ẹ̀hẹ́n òun náà ń pè ní àṣírí òun náà ń pè ní sẹ́hẹ́r khafa wà látúfà sábàbòwò yóò pamọ́ ẹ̀ ní mọ bí nǹkan yóò ṣe máa ṣẹlẹ̀ sí yín òun náà ni anabi sallallahu alaihi wasallam ló fi ń sọ pé gbogbo ẹni tó bá ń ṣe oògùn tó ń ṣe náǹkàlẹ́ ó ń ṣàṣírí tó o sì tún nígbàgbọ́ sí àṣírí òun náà ló súndé kí ọmọ lọ lè woṣẹ́ ìyẹn pé tó ti pamọ́ tó ṣẹlẹ̀ sí ọlátọdún kan àbí nǹkan kan tó ṣẹlẹ̀ sòtọ́ ni ọ̀fẹ́ wádìí rẹ̀ tó wà sáré pé kìnnì kan ló fà àbí kó lọ lè lọ́dọ̀ yàn sọ nǹkan tó ti ṣe kọjá fún ọ iṣẹ́ àlejànú náà ni àwọn àlejànú ń fún ọ ní information torí wọ́n mọ̀ wọ́n súnmọ́ wa àwọn ò rí yín ẹ̀yin lẹ ẹ̀yin ò rí wọn àwọn ń rí yín wọ́n ń súnmọ́ yín ẹ̀rí báyìí ẹ̀rí pé mo kànú àdésílẹ̀ pípa níbi ní àwọn kẹ́mẹ́tẹ́ kọ́ máa ń bá yín gbé gan máa ń bá yín gbé tó kí wọ́n máa súnmọ́ ogun tí wọ́n ń ṣẹlẹ̀ àfíà ìbínú wọn máa mà ṣùgbọ́n tí wọ́n bá lọ sọ́dọ̀ ẹni tó ní àṣepọ̀ pẹ̀lú àwọn àlejànú tọ́lọ lè wo nǹkan lọ́dọ̀ rẹ̀ gbogbo tí ṣẹlẹ̀ sí ní ọ̀sọ̀ so tí wọ́n ti lọ bẹ̀ náà pọ́fẹ́ lọ lè woṣẹ́ so o ti dáràn nù so náà ni mò ń sọ fún yín ẹ̀yin ẹ̀yin mùsùlùmí ẹ jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń dáṣe ara ń tafẹ́ yọ níbi ọ̀rọ̀ yìí nìyẹn kiri kékeré àwọn kan àlìjànú ṣe kékeré so kò sí tafẹ́ fi kékeré àlìjànú ṣe kékeré níka but kẹ́ ẹ mọ̀ pé àṣepọ̀ àlìjànú pẹ̀lú ọmọ ẹ̀dá ènìyàn òun ló débi ẹ̀ ń wo iyepẹ̀ ẹ̀ ń wo ìsábì ẹ̀ ń àtẹ̀ ẹ̀ ń ṣoògùn ògùn ẹ̀ ògùn ògùn sọ́ra ẹ̀ ògùn ìfẹ́ ògùn àjàtúkà oògùn owó gbogbo ẹ̀ pátápátá ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlìjànú ni so àwọn àlìjànú yìí ni wọ́n máa ń lọlé ń gbé wọ́n máa ń lọlé ẹzikíìtì gbogbo àwọn iṣẹ́ burúkú tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn sí òfin ní rí anú ọlọ́wọ́n ọba sànẹ́bí sallallahu alaihi ọlọ́wọ́n ọba sọ́bà nẹ́bí sallallahu alaihi wasallam títí wala yuflihu as-sahiru haythu ata ẹ̀rí pé wàtọ́lọ́wọ́n bá sọ pé wattaba'u ma tatlu ash-shayatinu ala mulki وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس سحرا يعني كانوا الجنة يونا من قوم السحر يعلمون الناس سحرا أنا من قوم يعني أوغون ìpínlẹ̀ wọn àdọ́ wọn ló ti wá náǹkà lé àṣírí gbogbo ẹ̀ nǹkankan ọ̀dọ́ wọn ló ti wá sọ àfikọ́ mi ènìyàn kó ṣọ́ra tí ènìyàn ò bá fẹ́ jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ẹ̀rí pọ̀ lọ́wọ́ bá ní wà ẹ̀nà mìíràn ó ní wà ẹ̀wà ẹ̀wà olúwa ní ẹni tí ó bá ń bá wọn àlìjẹ̀nú ìṣẹ́nu suratul jinn innahu kana rijalun minal ins ya'udhuna bi rijalin minal tó ṣe pé àwọn àlìjẹ̀nú náà máa ń bá ṣe papọ̀ náà ń fi wọn wá gbára يعوذون برجال من الجن الجن من باشي فزادوهم رهقا نتو لكف ونبي يلكف شيء كفيري رواية من أبي وتفاون تفاعل تفسير ابن أباتني اسما كفرا يعني بعدا عن الله يوم جنا صلوا الله عليه وسلم قال جنون بان باشي بابا وينزي وقال أبو جافا أين لك ما تني أفوني آه فاهم لا إله إلا الله يقول يوسي ما الله كل يوم رأي يوسي نقبع دالين ìwúrí ó sì para ọmọ ó sì para lẹ́yìn ìyá rẹ̀ lóòótọ́ ẹ̀dá kò sọ́mi ènìyàn sí nature ọmọ èdè ènìyàn máa ń bá àlìjànú sọ̀rọ̀ ìmọ̀ ń bẹ ewúrẹ́ sọ̀rọ̀ ìbẹ̀nú àdámọ́ ọmọ èdè ènìyàn ló kọ́ máa bá ewúrẹ́ sọ̀rọ̀ tẹ́bá tó wá ní mò jẹ kàrámà ni tí kàrámà kàrámà máa ń jẹ tí èèyàn àtàwọn èyí tó gbé èèyàn mọ̀ ẹ́ kàrámà máa ń bẹ tí èèyàn tí èèyàn máa ń so kàrámà máa ń wáyé fún àmọ́ pé ẹran yìí ọya padà sí kàràmọ́lẹ́ àpè yìí <laughs> nǹkan bẹ́ o nǹkan bẹ́ o oríṣiríṣi ọlọ́run ọba ló mọ kọ̀kọ́ o ọlọ́run ọba ló mẹ́ni rẹ̀ o gbọ̀ngọ́ sọ níjọ́gbìn ní alkiyama ọ̀kan mìíràn alimi zalla wàmí zẹ́ ìzẹ́tín dọ́là ọ̀kan mìíràn alimi dọ́là wàmí zẹ́ ìzẹ́tín ọ̀kan mìíràn alimi zẹ́ dọ́là mélòó mélòó àfa tó ṣe pé jọ yẹn yóò sọnù yóò di yẹn yẹyẹ àwọn àwọn abiyì ayé táwọn ọmọ ọdún tẹ̀lé wọn àwọn ẹni ọlọ́run wòlíì wòlíì wọn ó di ẹni yẹpẹrẹ ń jọ ìtorí wòlíì èṣù ni wọn àwọn èsì wòlíì tọ́lọ́run ẹni tó bá jẹ́ wòlíì tọ́lọ́run kò ní jáde bóta tó ní ń ṣe ń ṣe kàrámà fún yín láà kàrámà máa ń wá ní jẹ́jẹ́ ni ẹnì kìí mà fúbi tí mo ti lọ kọ́ àbí tí mo fẹ́ tí mo ń gbìyànjú láti lọ ni pé àwọn oníṣòwò àwọn àlejò àná òun náà ni ọ̀rọ̀ àṣẹ ní àpẹẹrẹ yẹn lára ṣe níṣọ wọn àwọn náà ni pé ànábì ti kó yíwa pé àwọn náà máa ń jẹun ànábì ti ànábì ti kó yíwa pé máa ń jẹun sokoda àwọn àlejò ní wọn tó máa ń ní àwọn dábàá ẹrí báwo mi èdè nìyẹn náà ṣe máa ń ní dábàá àwọn táà máa ń ní pé mi ni àwọn dábàá mi ni ànábì ni àwọn náà máa ń ní dábàá ànábì wa ní ṣe rí àwọn ìgbé àwọn dábàá tiwa náà ni oúnjẹ àwọn dábàá àlejànú eégún iná ni oúnjẹ tàwọn àlejànú ọlá ànábì sallallahu alaihi wasallam lórí ọlá àdéhùn sí Sahih Bukhari àdéhùn mẹ́nu Sahih Bukhari tó gbúdọ̀ hàn kẹ́ iná lànàbì fi ní pé ẹ má máa sallallahu alaihi wasallam ànábì ni ẹ má máa fi ìgbé àwọn dábàá ẹ má máa fi nùdí má la tastinju bi'idhamin wala bi raws ẹ má máa fi gun egun egun ẹran ẹ mọ̀ fi ṣe pé ẹ fẹ́ fi clean ara yín ṣe pé nígbà kan ẹlòmíì lè wà nínú àjò pé pọ́ wọ tọ́lẹ́ẹ̀tì ìkọ́ á ní rómi ẹlòmíì lè mégun ẹlòmíì lè mú ìgbẹ́ dábàá tó ti gbẹ ànábì ní ẹ̀ka yẹn mọ̀ ṣe bẹ́ẹ̀ o ànábì ṣe rí ìrọ̀m egun yẹn oúnjẹ àwọn àlejànú gẹ́gẹ́ nìyẹn ànábì ṣe rí ìgbẹ́hùn òun ni oúnjẹ àwọn dábàá wọn. sórí ìnìlá tó ń ta fẹ́ kárí bíi ni pé nítorí àwọn àlejànú òun ni eléyìí tó ká dẹ̀ ṣọ́ra àwa mùsùlùmí so ẹ ṣọ́ra yín pẹ̀lú à ń wọlé kiri à ń kojú bọ̀ ọ̀nà lè ń wuṣẹ́ ọ̀nà lè ń ṣe kinní kan lọ́dọ̀ àwọn kinní rí na gbogbo ẹni tẹ́ bá ń sọ pé ó rí nàá mọ̀jì ń tàn yín òun àtàrí ìjẹ̀nu láṣepọ̀ ni o kò bá jẹ́ àfáà kó máa ṣe láìlà àìlà láìlà àìlà wọn àtàrí ìjẹ̀nu láṣepọ̀ ni àlìjẹ̀nu tó wájọ láṣepọ̀ yẹn àlìjẹ̀nu wọn gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ tí fi di kèfèrí ni so ẹ máa gbọ́ mo gbọ́ lẹ́nu àwọn àfáà rí dáadáa tó ń sọ pé àfáà kan bẹ pé àfáà yẹn afáàlá náà ni àmọ́ afá yẹn kìí ọ̀hún afá kan bí afá aláńlá náà ni ó padà sọ pé tóun bá gbàṣepọ̀ pẹ̀lú obìnrin òun ìwé jánábà ẹ̀yìn ti padà mà so kọ́lọ́kọ́ máa ṣàtàánú fún wa wọ́n sì máa gbé nǹkan lálálálálá ń ṣe dákun tó bá ń náà fà nísìn wá wú àbẹ́ ya wèrè kẹwa ní kẹkẹ wá sọ pé wòlíì ọlọ́run ni irọ́ wọn lè nà fà dáadáa tí àmì táfà yẹn bá ní oògùn tó bá láyé tó bá ní àṣírí náà ní nǹkan wá ṣe ẹni wọn àlejò náà wọ́n lọ lè gbẹ̀sán lára ẹni wọn tó náà ni kóra àfà tó wá jẹ́ ni ọlọ́run tí a bá jẹ mọ́ gbólé náà àfà tó kọ́ ní ẹ̀yọ́ tó ní tọ́ àtàbàlá minallah ibtila minallah bí a ṣe owó mi ní ọ̀dá ọlọ́run fi ọlọ́run bá dẹni tí ó gbẹ̀sán lára mi kẹ́sẹ̀ mi bá lè mọ́ irú nǹkan tó ọ̀rọ̀ tó ṣe ráìtì ni ọ̀rọ̀ tó lẹ́rìí ni ọ̀rọ̀ tó lẹ́rìí ni ọlọ́run ṣàtàlù fún wa náà bóyá kí n ra gbé kọ́ọ̀lù dé àwọn èèyàn ti ń kọ́ọ̀lù so àwọn tá a bá fẹ́ pè zero eight one zero eight five zero one three seven one. naam. salaamaleykum. aleykum salaam wa rahmatulah wa barakatu. ẹ pé kò ọlọ́run mà tẹ̀yìn síwájú. naam jazakumullah khairan. àdùfàtà ìlú sọ̀rọ̀ látàrí rè. naam ẹ káàbọ̀. àdùfàtà àdùfàtà. naam ẹ káàbọ̀. àwọn ilẹ̀ àzẹ nínú ọ̀rọ̀ tí gẹ́gẹ́ bí ẹ tẹ bá wo ayé ànábì pẹ̀lú àwọn ìmọ̀ tí wọ́n láwọn èèyàn hàn ànábì àgbọ̀ hmm. tó bóyá ní ẹnìkan ó ṣe kíní kàfá ànábì ojú rẹ̀ wú hmm. ẹlòmíín wà nínú àwọn àfáà yẹn pé àwọn èèyàn ọmọ karamọ rẹ pé èmi ọlọ́run wàlá ilẹ̀ àzẹ mo fi ọlọ́run ọba tó dá mi tó ọba mi òṣèlè rí àfáà kan wà pé kí mo mọ àwọn èèyàn máa ń karamọ rẹ pé ah, èmi ọlọ́run ní ẹni kíní kan ni ìjọ kan mo wá lọ sí ti

naam mo ń gbọ́ yín naam mo ń yín tí mo ní ìdíkẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé àwọn islamic ọ̀yẹ́ wọ́n máa ń ta bí àwọn fùràrí kan tí wọ́n lè ó ìyẹn ló máa lò fún àlìjẹ́ àmọ́ bí wọ́n bá ń ra owó àwọn fùràrí yẹn tí ó dà ìbéèrè mm, ẹlẹ́dẹ̀ẹ́dì ní bẹ́ẹ̀ dáhùn tó lọ ẹni mm. tí ó lọ sí júmọ́ à mm. ó yá ó wá mí tiraka kan tiraka yìí tó fẹ́ kí yẹn pé ó tọ́ pé yóò kéwù sókè ni àbí yóò ké lábẹ́ nam ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ kọ́lọ́kọ́ ah, bá aṣọ ilé sàn rè so òun ni pé kí wọ́n ní àwọn àbùkóòrò kan nípa máa ń rí àlìjáná jìnnà ó wà lóòótọ́ bí ìnìlà máa débẹ̀ ṣùgbọ́n ní tí àwọn ṣàfihàn bá ti gbọ́ wọ́n máa ń ṣá so ó wà bẹ́ẹ̀ so láwọn beijing àbáwọn eh, tùràrí so ó wà bẹ́ẹ̀ máa padà débẹ̀ bí ìnìlà gbàtí mo bá débi rìn láàyè náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé ẹni tó bá lọ sí jùmọ̀ tó wá bá ara ka ẹyọ kan lẹ́ni yóò dìde yóò kẹ ẹyọ kan sí náà ni so yóò kẹ ẹyọ kan sí so yóò sì sálámà yóò sì kéwú jákè náà ni bí ìmáàmù ṣe kéwú òun náà ké so wallahu alam naam. Assalamu alaikum. Wa alaikum assalam. àti àfagbà àárọ̀ ah, wo ọmọ ní kéwọ́n ni o kí sàfà gbà ọ rárá rárá rárá ọmọ tí ó ń yán yán yán kọ́lá ẹ káwọ̀ àtẹ̀lé àwọn ọmọ ní kéwọ́n ni kẹ́kọ̀ọ́ ẹ̀lú. ẹ̀lú mú ń gbọ́ yín ẹ̀ mú ń gbọ́ yín ọ̀rẹ́. nípa àwọn àwọn olùyà ọ̀. olóòna irọ́ pọ̀ àmọ́ yọrọ mm. mm. náà àmọ́ oyin dodo bẹ ẹsẹ mm, ni yọrọ náà àmọ́ oyin dodo àmọ́ kájú kù wa sábà tó dáa fa ká ní ẹfọdù gidi ẹfọdù wa ká jẹun gbòó dáadáa okay ní àpáta kékeré sábà ṣe okay lọ́wọ́ pẹ̀lú wa lọ́wọ́ pẹ̀lú wa. mo gbádùn yín so ṣe rí ìgbà tí n bá padà débẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run kọ́lọ́n kó fún wa ní ẹ̀mí so karama àti mọ̀jíza so mo fẹ́ báṣà rẹ̀ dáadáa ṣe rí amẹ́jíkín fún yín kíní kan brọ́dà ọ̀rẹ́ mi tí wọ́n pè láti kókó yìí gbogbo ẹni tẹ́ bá rí tó bá lóun fẹ́ ti nǹkan ìyanu níta gbangba ẹ̀yìn yẹn wá wò mí àbí mo fẹ́ kán rí àbí ó ti ṣẹlẹ̀ sí mi jù ní yóò tó ṣẹlẹ̀ lónìí o kì í ṣe mùjíza o àkíyèsí karama o kìí karama o nǹkan mí ni o ìrùkọ́lọ́n wa kí o ṣe àlékún àgbọ́yé ìṣẹ̀rẹ̀ fún wa bí nílà fún àwọn tàbá fẹ́ pè ní ọjọ́ ti lọ díẹ̀ zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine Abdulfatah sọ̀rọ̀ ní ìròyìn ó ń dágbére pé.